májò májò di ẹni iná nínú ilé rẹ máa di kírun ó ti yé yọba kan ní káàró òjijì fi sọmọ ìyá àjà ìgbà tí bàtà bá ti sì ọ má yọ má fi ìròyìn yọ lára rẹ ìyá adájá sábà lẹ́nu bí ẹ lọ kí n wò mo ti lọ sí mọ́tíláṣí ìyàn kọ́ sẹ́ni ẹni tì ẹni tó wulẹ̀ lọ rí gan ẹni wọlé tó tẹ́lẹ̀ apá ìyá lọ kí n àbí ẹ̀kọ́ ni ọ̀nà tí a lè gbà báyà pé káyà ibùsùn ẹ̀ kò dì ìyẹn wà ní kọ̀ọ̀tàn ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ tọkọ yín bá ti pè sákìyèsí ẹ̀ máa gbọ́ náà ohun tí mi ohun tí ohun tó yẹ mi nìyẹn o tọkọ yín bá ti pè sákìyèsí wọn náà máa gbọ́ náà àìgbọ́ náà ló fa kọ́mọ ìrìn lódì àìgbọ́ náà ló fa gbogbo tó ń sọ yìí ìwọ gbọ́ràn sẹ́nu wò náà kọ́ ọ́ lè fẹ́ kò ní yàn lódì kódà ọlọ́wọ́ sàánú wa. ẹ jọ̀wọ́ ṣé dandan